ṣàkíyèsí nǹkan àfi kọ́ lọ́ọ́ sànú èèyàn ni ẹni pọ̀pọ̀lọpọ̀ obìnrin ti di victim so wọ́n ti kó sọ́wọ́ kọ́wọ́ bákan náà ẹni tí ètò ẹsẹ̀ sọ̀láàt àfijọ́ tinú rẹ̀ bá dùn ẹ̀rọ kọ́ dára nu lè má mú ní sẹ́fẹ̀ jọ́sùn torí wọ́n sọ pé it's not a member fi hada masjid àdàmà ní masalasi tiwa yìí so sẹ́lẹ̀ wà lọ́fẹ̀ jọ́sùn lè má mú ẹni tí wọ́n rí ni wọ́n mọ̀ bá wù so torí ẹni tí ń ṣe sọláàtì ẹ má fọwọ́ fọ. bákan náà wọ́n ní sọ tọ́ kéèyàn fọmọ kékeré kéèyàn fi lọ́kọ kó fẹ́ bàbá kan tó ti dàgbà tó ti gbó kágbé bíi bàbá seventy five kọ́ wọn fọmọ sixteen years káfí fún àwọn fọkàn hàn ló kọ̀ dá o kílẹ̀ yẹn lè sí wọ́n bí lè kílẹ̀ yẹn sí sọ́kúrú àbí òkúrú kọ̀ọ̀bùrú jàre kí ló burú mbẹ́ irọ́ lásán sọ̀rọ̀ lọ sọ bẹ́ẹ̀ dàbí sọ̀rọ̀ àwọn ọkọ̀ àwọn because wọ́n fẹ́ra wọn ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ni ọlọ́run ọba ló sì mẹni tí ó kọ̀kọ́ kú ọlọ́run lọ mẹni tí ó kú káyìn ṣé ọmọ ogún ọdún èkú ni tí kò sì fọ ọmọ bàbá tí ó fi bàbá eighty years sílẹ̀ àbí ni. màtá wàá sọ pé tọ bàbá tó fẹ́ ọmọ yìí o ó ti pé seventy ìgbà tí ọ̀dọ́ kan sì wà tó ń jẹ́ ọmọ twenty ẹja fi fún ọmọ twenty òun ò ní tètè kú fi fún ọmọ ìjọ kejì lọ́mọ bá kú ó kejì wọ́n bàbá seventy tó máa mọ́ ọmọ padà fún ọ sí ọ̀fẹ́ mọ́ wọn náà sọ pé ọ̀fẹ́ mọ́ ni sọ̀ntorí eléyìí táwọn fọkàn áwọ̀ sọ so lágbá pé ẹ̀gbẹ́ ọba ti dàgbà wọn bá ní ó lè ṣe fìtínà mọ́ ẹ sì mọ̀ pé àwọn obìnrin ìfẹ́ wàhálà kì í sọ̀rọ̀ àníyàwó ìfẹ́ fìtínà láyé mi ò ní fẹ́ yàwó fọmọ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ò lè rojọ́ wọ́n ti dẹ̀lẹ́jọ́ látàrí pé ọ̀fẹ́ yàwó torí ìyàwó ọ̀pọ̀ àwọn arúgbó ìwọ̀nba wọn lè ṣe wàhálà lẹ́yìn náà arúgbó wọn wá fẹ́ yàwó ó lè máa wúrọ̀ náà ó ní kọ́kọ́ máa fọwọ́ rò lẹ́ẹ̀kẹ́ kọ́ máa kọ́ fọwọ́ ọyìn ẹ dákun sẹ́yìn wá ní ta fẹ́yàwó fún tó péyàwó kò pé báwo àwọn ọ̀rọ̀ tó kó ń jẹun òun mu àwọn fi mọ́tò gbé ọ lọ gbogbo bí tó bá fẹ́ lónìí kò ní da fún mọ́tò náà kò ní da fún oúnjẹ náà kò ní da fún lẹ́tọ̀ ń gbé náà àníkò fọkọ fún o. bàbá sì so kò sí nǹkan tí bàbá yìí lè ṣe má lọ títí sẹ́wọ̀n ìyá nítorí ẹ ẹjọ́ mọ́ fẹ́ni tó ṣe déédéé rẹ o ẹjọ́ mọ́ fẹ́ni tó ṣe déédéé rẹ ókè sáwá lè wo tó wọ́n ti bàbá yìí bàbá ti kó fún wa owó yìí ti pọ̀ náà ṣe wọ́n tọ́ ọmọ ẹni ẹni tí ọmọ bá nífẹ̀ẹ́ ní gẹ́jọ́ fẹ́ tọ́mọ bá sọ pé bàbá arúgbó ló nífẹ̀ẹ́ sẹ́yìn pé kò tọ́rú tí wọ́n arúgbó fún wa lọ́la abẹ́ ẹ̀kọ́ ni torí pé tó wù ọ jẹ wọn náà la fún ọ sọ òsì gbọ́dọ̀ yí pé kò tó tẹ ọlọ́run náà ọ̀tẹ̀ nù sele lè jẹba wáyé o ẹsẹ islam ó kórìíra dáwà o ká dáwà ká máa o pé dáńfó lè mí o dáńfó báwo ń gbàdé èsì ọkọ̀ tí wọ́n máa ń gùn lẹ́kọ̀ọ́ pé wọ́n ọ̀fẹ́ fẹ́yàwó o kan ọmọ yàwó o wá sí lágbólé yín yóò tún máa fi yóò tún ńgbà míì kéèyàn kàn kú lásán kí lọ́rọ̀ rẹ kàn àtọkùnrin àti obìnrin à ń dágbé kò nítumọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya torí di eléyìí báyìí fẹ́yàwó lọ́kọ ntí ṣẹ̀ríya kọ̀ wà nù fẹ́yàwó kò sí lọ́kọ ntí ṣẹ̀ríya kọ̀ wà nù. wọ́n ní àyàn ah, dáadáa ní sheikh masha allah la quwwata illa billah kọ́dà wọ́n tàbí fi kó wọn níyàwó <laughs> ọ̀dà àbúrò. so nítorí tẹ lẹ́yìn báyìí èèyàn fẹ́ yàwó àbí òní fẹ́ ya èèyàn fẹ́ yàwó wọ́n ní àwọn obìnrin ti burú jù ní ẹjẹ́ máa dágbé àbá ṣe burú jù náà ni bàbá yín yà yín tó fi bí yín ẹfẹ́ tí yín náà kárí obìnrin náà ah, mi ti burú jù wọ́n máa lu mi mo ti wọ́n gbogbo ọkùnrin rí èmi ò ní ò èyí tọ́lọ̀ ń bá kọ pé wọn náà jẹ́ nú ìyá lọ́dọ̀ ọkọ rẹ̀ ọ jẹ́ àmọ́ ọlọ́kọ̀ <laughs> torí kò sófin iná yọ jẹ́ ìyá tiẹ̀ náà ní sá ah, yọ jẹ́ torí kò àwọn obìnrin náà burú àwọn náà burú tọrọ náà lè sọ pé tó bá kú bàbá ẹ bàbá ẹ bá bí ọdá tó bàbá ẹ bá bí ọdá oúnjẹ tó gbé kalẹ̀ kó má jẹ tó bàbá ẹ ah, káàbọ̀ olùkọ́ ń bá olùkọ́ náà ni lọ jáma ẹ ní náà gbà sí bàbá àti mọ̀fẹ́ ni ìyẹn ní pé ìsìn bàbá torí rẹ̀ gbọ́kú àyù ẹgbọ́n kan mẹ wọn náà bá wọn mọ ń kìlọ̀ fún ọ pé kìlọ̀ fún ta ó tún wọn wá wò tá bí èsì ìyàwó tí wọn fẹ́ ni ó tún fọ ọkọ tó pẹ̀ mí náà ní ìgbà wọn wá lọ pé òní fọ ọgbà lájà rẹ̀ hẹ́ẹ̀ bí wọn bá fọ ọgbà lájà rẹ̀ tára rẹ̀ rọwọ̀ yóò tún padà sípò so ìyẹn ni gbogbogbò bí wọn jẹ wọn bá tiẹ̀ náà jọ jẹ́ ìyá torí pé ṣé tọ́nà kan ti máa ṣẹlẹ̀ lórí wọn tí wọ́n bá ti fọ́ bàláfíà wọn ara wọn ṣe kí ni ìran wọ̀. tó o túmọ̀ sí pé kálukú ọ̀fẹ́ yàwó jamaa anábìá sallallahu alaihi wa sallam tí wọ́n máa kó èrè alọ́sójú ogun ṣùgbọ́n náà ò jẹ́ ó dìjà wọ́n ń pè ní alfẹ́yì alọ́sójú ogun bá fẹ́ lọ jà ṣùgbọ́n náà wọ́n bọ̀ pé ó táwọn ọ̀tá fi sá àwọn arére yìí kó wálé wọ́n ń pè ní fẹ́yì tánàbí wọn fẹ́ pin ó máa ń ṣe ìyàtọ̀ láàrin ẹni tó níyàwó àti ẹni tí ò níyàwó yóò fẹ́ ẹni tó níyàwó ní dọ́gbò ẹni tí ó fẹ́ ẹni tí ò níyàwó kí ni tó wẹ́ lẹ́yìn fẹ́yàwó agbantarẹ̀ wọn náà fẹ́yàwó agbantarẹ̀ tó jẹ́ ọ̀nà bá fẹ́yàwó ńkọ́ wọn náà gba dọ́gbò tó bẹ́ẹ̀ lànà bí sallallahu ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ń ṣe léyìí àwọn sàhábà ọ̀rọ̀ yé wọn sọ náà gbọ́ kẹ́ẹ́ Rasul sallallahu alaihi wasallam ó ń pè wá lọ sídìí káṣe kẹ́ni káfẹ́yàwó káṣe má dùn lórí sẹ́ńgù káfẹ́yàwó ká má dùn lórí sẹ́ńgù yàwó torí ẹ àwọn sàhábà dáhùn bàtà àwọn sàhábà dáhùn kí ló wá ṣẹlẹ̀ Ibn Abbas. رضي الله عنهما وصف سعيد بن جبير سعيد بن جبير أم بينه وما كيوره ونتزوج فياو فإن خير هذه الأمة أكثرها نساء رواه البخاري ونفياو ترنتل لجنين جاي ونتاني ولا نبي محمد صلى الله عليه وسلم ولا وياو لقوش ó làwọn ìyàwó rẹ̀ pọ̀ jù ẹ̀wọ̀n kan nàbì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ yàwó mọ́kànlá ó sì kú lẹ́ni tó fi ìyàwó mẹ́sàn-án sáyé ṣùgbọ́n kó tó kú ọlọ́run ti sọ fún pọ̀ gbọ́dọ̀ tó fẹ́ ju àwọn ìyàwó tó ti fẹ́ yìí lọ ẹ wá ṣàkíyèsí kése pé tó bá nàbì kúndùn obìnrin ló ń fi fẹ́ yàwó bá wọn torí tẹ̀yàn bá kúndùn obìnrin ṣé bí wọ́n ti sọ ọ́ bọ̀ látẹ̀kan náà ní ìsìn pé ìyàwó ọmọge ṣùgbọ́n gbogbo adúrú ìyàwó tá a nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́là fẹ́ ẹnìkan ṣoṣo nìkan lọ́mọge òun náà níta ni Aisha radiyallahu anha gbogbo àwọn ìyàwó yòókù abilékọ ni wọn. ètò túmọ̀ sí pé àwọn sábàbí ńlá kan ló bí tá a nàbì fi fẹ́ wọn. ẹlòmíì ọlọ́ọ̀lọ́ lọ gbọ́dọ̀ fẹ́ gẹ̀ẹ́bí Zainab ìyàwó Zaid ibn Haritha tọ́yìn kọ́ lọ́n ló sọ igi rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam látòkè sẹ́mà sẹ́yìn wọn wà optional àbó ti di túláàsì ó ti di túláàsì sàbí àyíṣà kan radiyallahu anha tó kí màlẹ́kà Jibril ìlú wa máa gbé hàn anabi sallallahu alaihi wasallam pé ìyàwó rẹ̀ nù ìyàwó rẹ̀ nù ìyàwó rẹ̀ nù kótó ní bá anabi gàtì ẹ̀kọ́nu sí bàbá rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí bí báwọn ìyàwó tá anabi sallallahu wọ́n lè fẹ́ torí pé ẹni tó lóore jù nínú ìjọ yìí ọ̀nà Ànábì sallallahu alaihi oníyàwó rẹ̀ pọ̀ jù sínú ju ìyàwó mẹ́rin lọ àfi tẹ́yìn bá jọ dáràn ìyàwó mẹ́rin péré iná ni Islam fẹ́. Ibn Abbas ó máa ń àwọn ọmọ tí ń gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan ọ wọn oúnjẹ kúrẹ́ẹ̀d omi ń jẹ akérèmà àtàwọn mi ó máa ń sọ pé ìdá tó ń nìkà àǹkà tó tó bá wù yín láti gbéyàwó fẹ́ yàwó fún yín o subhanallah tó bá wù yín láti gbéyàwó máa fẹ́ yàwó fún yín o bẹ́ẹ̀ ló yẹ káwọn bàbá bàbá náà máa pa àwọn ọmọ wa kùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ káwa baálé ká máa pa àwọn ọmọ ilé wa lọ́kùnrin wípé tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó á fẹ́yàwó fún yín o. fa innal abda idha zana nuzi'a al-imanu min qalbihi nítorí pé tẹ́ ẹ bá lọ ṣe zina wọ́n yọ ìmánì kó lọ́kàn rẹ̀ àní fẹ́yìn pé kẹ́ ẹ ṣe zina tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ sọ fún wa o àwa la fẹ́ yà òfin bẹ́ẹ̀ lọ yẹ kí gbogbo bàbá ọmọ sọ fún ọmọ rẹ̀ pèsè kó tó still wà ní school ó dìgbà tó bá di four hundred level school ó wà ó dìgbà tó bá graduate ó dìgbà tó bá parí service irọ́ lásán àwọn náà ni ó ṣe sábàbí tó ọmọ òfin máa ṣe zinaka máa ti ṣe pé ẹ ẹ ẹ ẹ lélẹ̀ tì sí di ọmọ ọmọ máa ṣe zinaka yé àwọn kan ọmọ sẹ́kọ́ndìrì ni àwọn kan pariwo kó fọmọ àwọn lóyún ibi tá ti ń pariwo làwọn mílíọ̀nù bá tún yọjú pé náà ló tún fọmọ àtàwọn náà lóyún ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ sẹ́kọ́ndìrì level tó bá dé yunifásitì nǹkan tẹ̀lé ìtumọ̀ sí pé kí wọ́n máa bá wọn ọmọ èèyàn sọ etí sòdodo ọ̀rọ̀ wọ́n máa mi mo ti dàgbà tóbìnrin ní tó o bá mọ̀ pọ̀ fẹ́ fẹ́yàwó sọ fún mi màá fẹ́yàwó fún un sẹ́mi pé ẹ̀yin fẹ́ bá gbé ẹrù gbígbéyàwó ni ẹ ràn lọ́wọ́ dìgbà tó ná ọba lè dá dúró torí kò ní í gbà kẹ ẹ lọ́mọ ọmọ zina ètò òwú yìí nìkan ọmọ ọmọ yẹn jẹ́ halal torí rẹ̀ kẹ ẹ ràn ọmọ yẹn lọ lórí eléyìí nítọ́da Ibn Abbas ní sọ fáwọn ọmọ ọ̀dọ́ Ibn Mas'ud radiyallahu anhu onílẹ̀wùlẹ̀ mi yọ̀ lọ́kọ́ min ajali illa 'asharatu ayyam tí o bá sẹ́kù kankan nínú gbèsè ayé mi jùjọ mẹ́wàá lọ. wa a'lamu anni amutu fi akhiriha yawman tí mo sì mọ̀ pé tíjọ́ kẹwàá bá ti dé màá kú. wali fihinna qawlu nikah tí mo sì jẹ́ni tó lágbára láti fẹ́yàwó láàrin ìjọ mẹ́wàá yìí latazawwajtu makhafata al-fitna ẹ̀ ń bá fẹ́yàwó nítorí ìbẹ̀rù fìtínà torí ẹ̀ tí o níyàwó fìtínà rẹ̀ rìn nígbèrè rẹ̀ àbí rọ̀rìn ó rìn nígbèrè sọ̀ntorí ẹ̀ ẹnìkan sọ ikú òun wò òun wo ọlọ́jọ́júmọ́ sọ̀rọ̀ pé àwọn tètè gbarata fún tí wọn náà bá jẹ́ pọ̀ níyàwó àmọ́ gbogbo ẹ̀kẹ́ dà bá lọ sọ pé ń wọ ẹnu wọn sí bàbá eléyìí kí wọn lọ dà pé ẹ̀rù ọba àmọ́ wọn ní ni níyàwó nìkan wọn bá wọn sẹ́wọ̀n káyọ̀ èkó túmọ̀ sí pé bàbá tó ti níyàwó náà lè wo ó lè fi tìyàwó bójú kọ́ máa dáràn sòṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn tó súnmọ́ nígbàdí tó níyàwó ńkọ́ olóṣì ọkọ máa wo obìnrin olóbìnrin. tọ́ Umar radiyallahu anhu ó ń fẹ́yàwó jọ ó ń fẹ́yàwó jọ ó ń fẹ́yàwó jọ gẹ́sẹ̀ torí nǹkan kàfi torí ọmọ. ó ní la yamna'u minan nikah. kìí ṣe nǹkankan ní máa dìyàn lati láti fẹ́ yà o illa ajzun àbí kọjá pé yàn ò lè ṣe bàtẹ́ yàn ò lè ṣe má sẹ́wọ̀n kí wọ́n sọ̀rọ̀ àfọ́bì káṣí rẹ̀ ọmọ tù àwọn fojú àbọ̀dàrà téèyàn náà bá ní wọn dáràn téèyàn ń ṣe zina tí ń ṣe zina lójú méjèèjì kí ló fẹ́ fi yàwó ṣe ńlọrọ ní nǹkan méjì tí máa dìyàn lọ́nà àti fẹ́ yàwó nínú kọjá pé àìlèṣe àbí kọjá pọ̀ dáràn lèèyàn tọ́ wáyé o sàhábà sọ eléyìí lọ́rọ̀ kí wọ́n á ní wọ́n ṣe níṣẹ́. alimami safarini nínú tírà rẹ̀ Ghidha'ul Albab ó ní ìtàfihàn wa wípé abubakar as-Siddiq radiyallahu anhu abubakar ìyàwó mẹ́rin ló ní ìyàwó mẹ́rin ló sì fi sílẹ̀ sáyé lọ ìyàwó mẹ́rin ni abubakar ní láyé rẹ̀ àwọn ìyàwó mẹ́rin yẹn wọ́n bímọ mẹ́fà fún ìyàwó mẹ́rin wọ́n bímọ mélòó ọmọ mẹ́fà. Umar radiyallahu anhu tazawwaja ashran ìyàwó mẹ́wàá ló ń fẹ́ láyé rẹ̀ yẹtùkú mẹ́wàá ló wà lé rẹ̀ àti táìmù yẹn ni kò fẹ́ ọkọ ọfẹ́ wọn ọkọ wọn ọfẹ́ wọn ọkọ wọn ọfẹ́ wọn ọkọ wọn títí iye ìyàwó tó fẹ́ láyé rẹ̀ fi pé mélòó ó fi pé mẹ́wàá. mọ́tàtí táìm ìyàwó lè ju mẹ́rin lọ lọ́dọ̀ọ́ ó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ bímọ tọ́pọ̀ ó náà lè ti fẹ́ àwọn ìyàwó kan wọ́n ti bí gbogbo ìtàn fẹ́ bí kọ́kọ́ ó tún fẹ́ àwọn míì táwọn náà tún bímọ bímọ bímọ bímọ yóò tún kọ́ wọn yóò tún fẹ́ àwọn míì táwọn náà anabi wa muhammed ńkọ̀ iru irú olúwa rẹ̀ ó burú bàjẹ́ agolo ayọ̀ lọ ali radiyallahu anhuma wọn lọ ìyàwó lọla lọ láyé rẹ̀ wọn ìyàwó hundred lọ láyé owó wọn títí òbí sú bàbá rẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ọwọ́ akéde ó kéde nílùú Kúfà níbi tí kápítà ìjọba ẹ̀sìn Islam wà ń gbà yẹn ẹ̀ ń dákun torí tọ́lá ẹ̀ nìkan gbọ́dọ̀ tó fìyàwó fọmọ mi mà. لماذا؟ لأنه كثير الطلاق torí pé máa kó obìnrin lẹ̀ gan. àwọn èèyàn sì dáhùn lẹ́ẹ̀kan náà pé á máa fi fún àbí tó bá ní kò wò má. sẹ́nu tọ́fà torí pé ọmọ ọmọ ànábì ni gbogbo ẹni tó bá sì fọmọ fún un tí ìyàwó yẹn bá bímọ fún un ọmọ ń di ara ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wà wọn á máa fi fún àbí tó bá lò wọn fọmọ ó sì fẹ́ ju ìyàwó hundred lọ láyé rẹ̀ ń fẹ́ wọn ń kọ̀ ń fẹ́ wọn ń tọ́ ilé ìjọba a jẹ pé afẹ́ wọn akọ̀ wọn afẹ́ wọn akọ̀ wọn kì í ṣèwà tó dáa. kìí ṣe wà da wọn fi rúra rẹ wò wọn lọ ọkọ wọn sì kọ wọn wàhálà dé wàhálà dé nu. tọ wọn ni àwọn ló ń fẹ́ rẹ ọkọ ìtọkọ ètò kúkú ìyàwó méje ló ń fẹ́ láyé rẹ̀ wọ́n sì bí ọmọ mẹ́tàlélọ́gbọ̀n thirty three sọlẹ́ ìjọba mélòó lẹ́yìn ti fẹ́ ọmọ mélòó lẹ́yìn sì ti bí wọ́n pè tán tìyín nàbẹ́ bá lọ àbí ẹ̀kọ́ ni sọ̀ntorí ẹ̀ kéèyàn ọmọ jẹni tó jẹ́ pé. yóò máa fẹ́ obìnrin lẹ́yìn obìnrin obìnrin lẹ́yìn obìnrin pẹ̀lú èrò àti máa ma wọn wò anabi sallallahu alaihi wasallam lẹ́nu tí wọ́n ń sẹ́bẹ̀ ọlọ́run làánà rẹ̀ làánà Allahu ad-dawwaqina wad-dawwaqat ọlọ́run làánà àwọn ọkùnrin tí máa àwọn obìnrin kó bá máa wọn wò ó sì àwọn obìnrin tí máa ọkùnrin ọkùnrin a bá tó bá ti hàn sí wa pé bímabíma ni wọ́n wọn ò sì gbọ́ wa lẹ́nu pẹ̀lú nǹkan kan kí ni a fẹ́ kọ̀ wá lẹ̀ sí. àwọn ọmọ tí wọ́n bí fún wa ẹja jẹ́ wọ́n jókòó tọ́jú àwọn ọmọ wọn àwọn ọmọ tí wọ́n bí fún wa ẹja jẹ́ wọ́n jókòó tẹ́ ìyá fún ọmọ wọn lọ́dẹ yìí kí ni túmọ̀ ká lé wọn dànù. èyí tá a sì fẹ́ tá a rí pé kèé bímọ ọlọ́run kò fún lọ́mọ bí kò sì gbọ́ wa lẹ́nu ọ̀tá wa lẹ́nu ó ní wa rí sọjá fílẹ̀ náà ká bọ́lá sí rí nítorí pé ó ti hàn lọ́dọ̀ tiẹ̀ pé kò bímọ ó sún wọn náà tó bá fẹ́ lómi náà kọ́ má bímọ so kí ni túmọ̀ pé káwá filẹ̀ kọjá pé gbogbo èèyàn pàtì wípé léyìí èbímọ so jẹ́ wà lọ́dọ̀ rẹ kò bó láṣìírí kí àwọn míì jọ máa bímọ kí àwọn lọ sáà má ti ju mẹ́rin lọ so pẹ̀lú báyìí ìjọ mélòó náà láàlò láyé táwọn abayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ tọ́jà pé ọ̀fẹ́ àwọn ọgọ́rùn-ún ó sì kọ gbogbo wọn lẹ̀ so wọn ò ní yé ṣe fáwọn èèyàn títí tọ́lọ́ èdè àwọn tí ó ṣe fáwọn ọmọ tiẹ̀ náà sí ọ so kéèyàn ó ké sáàrin yẹn wáyé o ìjẹ́ tá a bá lẹ́ni tó fẹ́ fi ọmọ wa ọmọ wa yìí báyìí ó sì ló ń gbò àwọn náà a sì ní nǹkan kan tá a ṣàkíyèsí lára ọkùnrin yìí tó lè mú wa má fọmọ wa fún gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ o alihamudulilayi ọlẹ́sìn oníwà kìí sáwọn kìí ṣe pòkìlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọwọ́tọ́ kásọ yìí pé ọmọ wa kéré ọmọ wa kéré pèlè tí ìlọlé ọkọ báyìí ní nǹkan tí àwọn èèyàn máa sọ tí wọ́n máa fi dí àwọn ọmọ lọ́nà láti lọ sílé ọkọ ǹjẹ́ ọ̀nà ni ká máa kọ́ ọmọ wa kéré kò tí ì tó lọ ilé ọkọ nígbà tá a sì máa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá à ń sọ pé wọ́n kéré yìí ọmọ mi ti lé lógún ọdún ọmọ mi sì kú dẹ̀dẹ̀ ó kílíkì ogún ọdún àwọn ọmọ asọ pé ọmọ kékeré ni ọmọ kékeré ni nígbà tó ṣe pé ti ń ṣẹlẹ̀ láwùjọ làwọn ń wò àmọ́ ògbé lágbájá tó lọ ilé ọkọ ńjọ ni ó ti pé ta ti túbò tó lọ nígbà tí bá wọn fẹ́ mú tòun lọ lógún ọdún sí kéré àwọn tó rí pé láwùjọ ọmọ thirty five ń lọ lé ọkọ wọ́n tún ṣayẹyẹ tí gbogbo èèyàn ń dùn kí ni ayẹyẹ tá ń ṣe lórí pé ìyá thirty five ń lọ lé ọkọ ìyá forty lọ lé ọkọ sọmọ aláàpẹ fọọtì ní dàpọ̀ ọmọ fọọtì lọ́ọ́lì ọ̀pọ̀ ọmọ báwo adékòkò sọmọ láyé nù ìyá fọọtì ńlọ́ọ́lì ọkọ ìyá tàtí fáìfù ńlọ́ọ́lì ọkọ ẹ àwọn apè ya nígbà tó yẹ pé bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń bóun lọ ilé ọkọ lógún ọdún ọmọ ọsọ gan-an kékeré ni yìí kékeré ti dàgbà ewu lórí tí kankan ìgbà náà tó ronú pé tó a ti ń hàn pé kò síbọn wà tó tó tí kò sí bọ́mú ó ṣe dá tí ó rẹwà tó tábùú rẹ̀ abẹ́gbọ̀n ó fi padà fílẹ̀ fún kíkọ́ fẹ́ and the earlier the nítorí pé tí ọmọ bá tètè lọ sílé ọkọ ẹ rí awọn àwọn ọmọ tí wọ́n bì kò ní pẹ́ kò ní àwọn ọmọ yóò ga wọn lọ́rùn ọmọ náà bá fi pé ọdún àwọn ọmọ tiẹ̀ náà ti ń jáde yunifásitì gbàtọ́ wọ́n yí pé forty years ọmọ tiẹ̀ náà ti graduate so irú ìyá báwọn ẹ rí yóò gbà yé tọ́lọ́mbà lẹ́mi rẹ̀ ó gbọ́n ọba yóò rọ ọmọ ọmọ rẹ̀ kódà yóò tọrọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ̀ so ẹ̀yin náà tọ́lọ́mbà ọba ẹ̀yin náà lè gbélé ayé rọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ. tó sì máa jásí dùn àsìkò mo tètè lọ sílé ọkọ kọ́ bẹ lábẹ́ bíbú àṣírí ipá náà ní ká rọ́kọ rí fún àsopè wa gan ju ká dá sí dìgbà lọ ọgbà ọmọ yẹn kéré ọmọ yẹn kéré kí máa ń tèmi wa náà fati ọkọ kò kéré fún zina ọ̀pọ̀lọpọ̀ ló ń encourage ọmọ wọn pẹ̀lú ọba nílé ọkọ lọlọ lóyún ẹni tó bá lè fún ẹ lóyún àmọ̀kú fẹ́fẹ́ nìyẹn a'udhu billah sósì wàá bá làákà ní òbí ọsọmọ rẹ̀ dájá gbé lọ tẹ́ẹ̀dì lẹ̀ èyí tó bá rí ọ fún lóyún àjẹpọ̀ lóyún ọ̀fẹ́ mélòó wá lẹni tó fún wọn lóyún tọ́fẹ́ wọn mọ́ ọ mélòó lẹni tó fún wọn lóyún tọ́fẹ́ wọn mọ́ sẹ́yìn gan-an lè gbàrú ẹ̀ nítorí pé búrẹ́dì tí ẹnìkan ti fẹ́ nu ra tó fi tọ́pò eh, abẹ́ nífẹ̀ẹ́ sí agbórí ẹ̀dúgba nífẹ̀ẹ́ sí kódà kó ṣe pé ìwọ náà lọ jẹ́kù kò tún ní wọ̀ ọ́ padà sí díẹ̀ báwo wá ní tó wá bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ló ti jẹ́kù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ pọ́n àwọn ọmọ yín lé ẹ̀gbọ́n wọn láṣẹ rí a máa gbé ó wù káwọn ọmọ wa kọ́ graduate láwọn obìnrin tó graduate tó kọ́ ṣiṣẹ́ náà wọ́n tó rọ́pọ̀ ìdí nìkan ìbírí tó ń pẹ́lẹ̀ torí pẹ́ lórí bá graduate ó lè jẹ́ pé five hundred level lọ ẹ̀kọ́ graduate ní university tó wà tẹ́ bá tún fi eh, extra year ó tún fẹ́ẹ̀lì ó fẹ́ẹ̀lì ó lódodo so wọ́n tó bá bọ́dún kan kún ọdọọdún mélòó ọdọọdún méje ó tún ní carry over ó tún ṣe sẹ́mísítà kan kún ọdún mélòó nù ọdún mẹ́fà sẹ́mísítà kan mùsùlùmí ẹ̀fí kún tẹ́lẹ̀ náà ó ti kún twenty three kò tó wọ university ẹ bá fi kún twenty three ó di twenty nine years six months irú rẹ̀ ló tún lọ sáà ẹ̀fọ́ tó kàn kún yóò tún máa pàdé. láti gbàdégbà pé mọ́kò ti gbó ó ti rẹ̀ náà náà kó o náà lè gbé ya arúgbó ẹ dáhùn lè gbé ya arúgbó yàwó ó ti gbó ó ti gbó bá lóyún yóò yóò kékékékéké bàbá bá fẹ́ mímba níbi jọ yọkan lọ́jọ́ ọmọ lórí ẹyọkan torí gbogbo àsìkò tó lóyin tó ládùn ti lọ oyin àsìkò tó lóyin tó ládùn tó lè bí ma rọrùn ó ti lọ lófo torí di eléyìí kò sí tó burúkọ mọ lọ ilé ẹ̀kọ́ kò sí tó burúkọ mọ graduate ṣùgbọ́n ẹ má ti torí eléyìí ń ba ìsì ọmọ náà jẹ ẹtí pọ́ mọ́ lọ ilé ọkọ ó lè lọ graduate lọ́dọ̀ ọkọ rẹ̀ àyìnbáyé ní ìsìta rí láàrin universities tẹ́ ẹ pé ọmọ ilé ọkọ lọ́wọ́ ó sì ń bá sùkúù rẹ̀ lọ ọmọ kẹta ní pọ̀n kò sì dí ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ kódà lẹ́bù rẹ̀ wálẹ̀ lẹ́bù rẹ̀ wálẹ̀ tó eléyìí ó kò yẹn láṣìírí orí pọ̀ ń bẹ̀ yàtọ̀ sí pé á wà di lọ́nà nítorí sùkúù nítorí sùkúù nítorí sùkúù nígbà tó bá tó parí sùkúù ìbànújẹ́ àrísẹ́ àrísẹ́ àrísẹ́ wọ́n ti lè jókòó fọ́dún rẹ̀ pẹ̀tẹ́mbẹ̀ so nítorí délẹ́yìí ẹlòmíì sì wà pé ṣe sùkúrù lọ wọn ni nkọsẹ nkọsẹ ọwọ́ nkọsẹ káràkátà ọ̀gá rẹ̀ ò tí ì firi rẹ̀ nígbà tó bàbá tó firi rẹ̀ ní òtò lọ́kọ tó ń ta afẹ́fẹ́ àyọ̀ ń bì ní pé ìgbà wo lóbìnrin lọ ilé ọkọ tó kéré ìbéèrè ni ìgbà wo lóbìnrin lọ ilé ọkọ táṣọ kóbìnrin yìí kéré láti lọ ilé ọkọ kò sí nínú òfin ṣẹ̀ríà. No ṣùgbọ́n o kò sígbà tóbìnrin kéré sáti lọ ilé ọkọ ṣùgbọ́n obìnrin lè kéré sí kábàlò kákèsí lẹ́yìn o kò kéré sí kó lọ ilé ọkọ nígbà yòówù ṣùgbọ́n lè kéré sí kábàlò nígbà kan èyí tó túmọ̀ sí pé ọkọ tó bá fẹ́ obìnrin tó kéré sí kábàlò yóò ṣe sùúrù fún títí tí ó fi dàgbà dégbà tí a lè ṣe kíni tá a lè máa bá lò eléyìí pàtàkì ṣùgbọ́n bó ṣe ṣe pé báwọn òbí náà wọ́n ti mà ọkùnrin mélòó ní ẹlẹ́sẹ̀ sùúrù ọkùnrin mélòó ní ẹlẹ́sẹ̀ àmúmára ike ká fẹ́yàwó ká fẹ́ ọmọ ọdún mẹ́jọ kókó kéré sí kábàlù ká máa ṣe sùúrù fún ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje wípé ya kò tí tó bá lò ó sì ń bọ̀ à gbogbo ẹ̀ ó pèjọ ní bàbá dẹ́pẹ̀. so torí ẹ̀ bóyá ó ṣe é ṣe kọjá pé lọ́pọ̀lọpọ̀ òbí òfin ni fẹ́ rìlíìsì ọmọ wọn tó kéré gà. kò sí bá làákà ẹ̀mú náà kó wọ́n rìlíìsì ọmọ kínkínní ọmọ pínrín sí tí ò tí tó bá lò kó wọ́n rìlíìsì ẹ̀kọ́ lọ́lé ọkọ wọ́n pọ̀ mọ́ fún wọn ni nínà torí pé gbogbo yẹn náà sọ pé à ń gbẹ̀kẹ́ máa gbé kéré máa kí lẹ́yìn náà ah, wọ́n ti ṣe bẹ́yìn náà wọ́n fi kọ́ bòyí lójú ni. tòlẹ́ ìtumọ̀ sí pé ọmọ tá a bá rí kó ti dàgbà tó bá lò tó bá mọ́kọ wá tó tẹ́ wa lọ́rùn so kò sí ní tó burú ká fi lọ́kọ onídìí ká máa dàgbà sí. sọ́wọ́n á dà kọ́kọ́ ọmọ lọ́kọ kọlọ́jọ́ ìyàwó nàmbà tù kọ́kọ́ ọmọ lọ́kọ kọlọ́jọ́ ìyàwó nàmbà tírì káfọ ọmọ ọlọpọ kọlọ gbéyàwó nọ́mbà fọ ìbéèrè nu ẹ̀yin lẹ́yìn sì dáhùn ẹ dákun ẹ dáhùn torí tọlọ sọńdà káfọ ọmọ ọlọpọ kọlọ gbéyàwó nọ́mbà tù kọlọ gbéyàwó nọ́mbà tírì kọlọ gbéyàwó nọ́mbà fọ gbogbo dáhùn tó máa ni pé ni ó dáa nítorí pọ́kùnrin tó fẹ́ fẹ́ yàwó lẹ́yìn sá àmọ́ tó bá yẹ kó bàbá tó fọmọ lọ. méjèèjì ẹni tí ó fẹ́ yàwó ó dá a mọ̀ kí ló burú mbẹ́ wọ́n fọmọ fún ọkọjẹ́ àwọn nọ́mbà tù wọ́n fọmọ fún ọkọjẹ́ àwọn nọ́mbà tírì wọ́n fọmọ fún ọkọjẹ́ àwọn nọ́mbà fọ̀ bàbá tí ó wà fọmọ lọ́kọ sọ́dà ẹ̀ wàá rò wàá rò dáadáa lẹ́mọ̀dá nítorí pé a ti mọ̀ pé yàwó nọ́mbà tù yàwó nọ́mbà tírì yàwó nọ́mbà fọ̀ọ́. kọ̀dà bí ìyàwó nọ́mbà wán nítorí pé ìyàwó nọ́mbà wán wàhálà àti fìtínà tí ó kojú nílé ọkọ kọ̀dà bí tìyàwó nọ́mbà tù kọ̀dà bí tìyàwó nọ́mbà tírì kọ̀dà bí tìyàwó nọ́mbà fọ gbogbo eléyìí ló yẹ wa pàápàá level tẹ́gbọ́n gbàtẹ́ fẹ́ ìyàwó tẹ́nìsì ẹ̀yin ò ní fọwọ́ kálukú wọ̀ o ìyàwó lélẹ́yìí o ìyàwó lélẹ́yìí o ìyàwó lélẹ́yìí lọ́nà tó fi jẹ́ pé kálukú nílé tiẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó kù káàtà láti máa lò láyé tiẹ̀ eléyìí náà eléyìí náà eléyìí náà kẹsẹ̀ bẹ́ẹ̀ láfíríkà ọ̀sẹ̀ ọ̀pọ̀ lè gbé mo ti ra stóòfù lé stóòfù kaná sí ìyàwó mẹ́rin sí ọmọ bá ti dán máa pín lò torí mi ò ní ya ọ̀rọ̀ fẹ́nìkan léyìí èlé fi ọwọ́ ara mi fọ́lé ara mi ẹgbọ́rọ̀ o sì fẹ́ ìyàwó mẹ́rin ìyàwó mẹ́rin lábẹ́ àjà kan náà kálukú yàrá rẹ̀ wọ́n jọ máa ṣe àtọ́lẹ̀tì wọ́n jọ máa ṣe àkítsìn kò sí àwọn gbéra àlà púpọ̀ nù sọ gbogbo eléyìí ló wà láfíríkà tí wọ́n bí báyìí ìyàwó mẹ́rin táàpù kan sọ fún kan táàtù sọ̀rọ̀ fún kan táàtù sọ̀rọ̀ fún kan sálàáfíà wa ni. ìsàlàfíà ara wàhálà tí ń tibẹ̀ ṣẹlẹ̀ gan lópin ìgbà tó bá jẹ́ pé àwọn èèyàn bá ní ọlọ wọn ò sì ní mójútó àti pé kíkálukú ọmọ sójú kòkò láti rí pé ẹni tí ó fi ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ ní ọjà lọ́dọ̀ rẹ̀ àwọn ọlọ wọn sì sọ ìwọ ọlọ wọn ò ní wọn ò ní sábòsì kò sí ní tó burú rárá àbí ìyàwó kẹta àbí ìyàwó kẹrin lópin ìgbà tẹ́ni tí ó bá ti fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin tí ó bá ti lè ṣe dọ́gba sẹ́wọ̀n kọ́nà ọ̀rọ̀ ṣàdédé gbà pẹ̀lú fẹ́ àwọn méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin àyàfi lẹ́yìn ìgbà tó ń lọ mọ́ agbára àti lè ṣe dọ́gba ìṣèdọ́gba nípa tẹ̀yẹ̀ lágbára láti ṣèdọ́gba lórí ẹ̀ ń tá a máa fowó ṣe ṣùgbọ́n tó wà lọ́kàn ọlọ́run bẹ̀ wá pé ká ṣe dọ́gba lórí eléyìí. torí pé tá a bá rọ́kùnrin tó lè ṣe bẹ́ẹ̀ orin ńlá ni a rí obìnrin tó jẹ́ àwọn ẹlẹ́kejì ńlẹ̀ ọkọ tí ń gbádùn ju gbogbo obìnrin lọ. a rí àwọn tó jẹ́ nàmbà tírì tó ń gbé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń gbádùn ju gbogbo obìnrin lọ. a rí àwọn tó jẹ́ nàmbà fọ́ tó ń gbọ́ òun àtàwọn sínìọ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yòókù wọ́n ń gbádùn ju gbogbo obìnrin lọ. a sì rí àwọn tó ń nìkan náà lọ́wọ́ obìnrin lọ sọtẹ́lẹ̀ ìbàjẹ́ bá ajẹ́pẹ́ tó pàtàkì tó sì jẹ́ ọ̀ràn lórí wa kóká mójútó òun náà ni kó fi ọlọ́run tó dé à ń fẹ́yàwó a gbọ́dọ̀ mójútó òfin ọlọ́run tó dé à ń lọ ilé ọkọ a gbọ́dọ̀ mójútó òbí tí ó fọmọ lọ́kọ kó mójútó ọmọ tí ó lọ ilé ọkọ kó ṣọ́ tiẹ̀ ọkọ tí ó fẹ́yàwó kó náà mójútó tiẹ̀ àwùjọ tí wọn máa bá wọn dá sí kó náà wọn gbàgbé òfin Ọlọ́run nítorí pé òfin Ọlọ́run ni wọn fi so wọn pọ̀ òfin Ọlọ́run náà wọn fi máa tò títí láéláé tó eléyìí ló lè mú kí àwùjọ wa ogun rege nígbà tẹni tó wá wá ọmọ wa kó ń fẹ́fẹ́ tabari kó àwọn mọ́jàmú ti pèsè lára ó sì dúró déédéé mùsùlùmí ni a sì ṣèwádìí àwọn ẹni tó mọ̀ ọ́n lè yàn dáadáa ilé tó dáa ló ti wá ẹ mẹjọ alọ lára o ẹ mẹjọ pẹ rárá rárá tẹ fífi wọn fúnra wọn torí pé ẹni tó bá fi lè yanu kó n fẹ́ fẹ́ yẹn ìfẹ́ yẹn lágbára lọ́kàn rẹ̀ ń gbà ìgbà tí ìfẹ́ lágbára iná ló sì yẹ kẹ́ ẹ sì ràn lọ́wọ́ fún ríra wọn fẹ́ torí pé bí lẹ́vù ìfẹ́ yẹn ṣe wà nígbà tá a ríra wọn fẹ́ wọ́n lè maintain lẹ́vù yẹn títí láéláé bàbá yìí tẹ́ tó bá ti lè wà á yẹn jù tó bá ti fìtínà rẹ̀ jù ìfẹ́ yẹn máa dín kù yóò máa dín kù wọn lè dé gbàdé yìí pé ó ti yá ìfẹ́ yẹn ti lọ́ọ̀lẹ̀ gidigidigidigidi orí bó ṣe lọ́ọ̀lẹ̀ gidigidi ló fi fẹ́ ọmọ obìnrin ẹ̀ wá ní gbádùn ọkùnrin yẹn lọ títì torí ẹ̀ bákan náà kìí ṣe pé kí ló ní nọ́mbà kí lọ́mọ abẹ́ ọ̀jẹ̀ lọ́dọ̀ rẹ̀ òǹkà lọ́jà bíi pé ṣé mùsùlùmí tó ṣe tán láti gbé àwọn ọ̀wọ́ náà tọ́lọ̀ máa fẹ́ yàwó kò bá jẹ nàmbà wán náà lọ́mọ jẹ lọ́dọ̀ rẹ̀ kò bá jẹ nàmbà tù kò bá jẹ nàmbà tírì kò bá jẹ nàmbà fọ eléyìí lọ́jà jù wáyé o àwọn obìnrin tó ti wá fẹ́ rí táwọn ti jẹ́ yàwó táwọn ọkọ wọn tí wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà mi obìnrin ló ti wà lé ọkọ òun ọmọ sọ yìí pé kò ní sáyè fóbìnrin míì lọ́dọ̀ òun lọ́dọ̀ ọkọ òun ó pin ìgbà tó ń bá wà láyé gbogbo tó bá sì dọ́gba làwọn jọ fún ok gán ní ọ̀dọ̀ gbà tẹ́jọ fún ẹ wọ ṣòkòtò ogun ni àbí báwo yóò ní yóò dogun lọ torí ẹ ètò wa bí àwọn èèyàn sọkọ lóríṣiríṣi yóò bí ọ̀rẹ́ sí yóò tún bí ọ̀tá sí tó bá ti gbúdọ̀ pọ̀pọ̀ ń wáyà ọ̀gá ẹ̀ wọ́n máa dáná sóògùn ni wọ́n máa dáná sọkọ lórí ni tó fi di pé ó lè wá tó yàwó mẹ́wàá tí ò ní bọ́ sí lóbìnrin ọmọ pé ha ó tí mẹni tó ń bá kú pọ̀ ẹ sì ṣe bí bóyá dáadáa kan ló náà ń ṣe sọ́kọ ni tí ò fi fẹ́ kọ́kọ́ níyàwó ni ẹ máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà tọkùnrin bá ń ronú kó wọn fẹ́ yàwó mi lé wọn nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà wọn ni ọ̀dà wọn fẹ́ kọ́kọ́ pẹ̀lú ìwà tí ọ̀dà ọkọ wọn wá rè léyìí wọn wá rè léyìí pé tí wọn bá pé méjì yóò tẹ̀ jẹ́ kí eléyìí ọmọ wa rẹ̀ dáadáa tí wọ́n máa ṣe oní òfin máa ṣe ọ̀hún anífẹ́ ká sì rí ìwọ̀ wọn tù onífẹ́ kọ́ sáwọn èèyàn pé èèyàn abúlò tí gbogbo ẹni tẹ́ ẹ rí ta ẹrù pé àsún náà ni ọ̀pọ̀lọpọ̀ nù wọn ìyá fìtí náà ni wọn ìyá fìtí ọkọ wọn ló lè sọ tó ọkọ wọn ronú pé kò wọ́n fẹ́ lómi ibẹ̀ ni rìlíìfù ó ti wá fún un wọn á sọ pé kàkà kó rí fẹ́ gan wọn pa ni kàkà kó rí fẹ́ wọn pa ni kọ́nà kó gbé wa jẹ́ rí i àwọn obìnrin fìtínà tí pọpọ tútù tí wọ́n tún wá lọ kó rọọdù rájú tí wọ́n máa sunkún rọ pípọ́ sí ikú báyìí àwọn ọ̀dọ́ sọ báyìí ebi wọn náà lọ pa ìka ìka mọ́tò gbogbo orú àwọn wọ̀nyẹn àwọn máa ń dínà kọ́kọ́ níyàwó gbogbo ọ̀nà tó bá sì gbà náà wà wá wọn náà ti rí wọn obìnrin tó ń tó kókókó ń fẹ́ fẹ́ yàwó mi tó wá tírèsì obìnrin míì tọkọ rẹ̀ pọnú sí i ó sì lọ bá wọn lura wọn tátí ó sì fẹ̀wù ya mọ́tì lọ́rùn lójú gbogbo èèyàn pé ṣé ń tọ́ fẹ́ fẹ́ náà ni a'udhu billahi minash shaitanir rajim ó kì í dáhìn bá gbọ́ rẹ̀ sẹ́wọ̀n padà fẹ́ obìnrin <laughs> nítorí ènìyàn fẹ́ àti ìbìnrin o ìgbésẹ̀ obìnrin tó fẹ́ fẹ́ náà tó ti gbọ́ owó wájú gbogbo ara yìí á ìkànnìrú àwọn obìnrin báyìí a sì rán àwọn obìnrin míì náà táwọn jẹ́ obìnrin rere tẹ́pọ̀ fúnra ara rẹ̀ lọ́lọ́ wáyà omi wà fọkọ rẹ̀ ó ní kò ní í dá kó nìkan mọ wà ń di àrò fẹlẹmínà wà pẹ̀lú bó ń bá roka kẹnìkan máa ṣe bẹ bó ń bá ṣe bẹ kẹnìkan máa roka tó irú wọn náà wà nù àwọn obìnrin bó tilẹ̀ jẹ́ pé wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ rárá wọn ọ̀pọ̀ rárá ṣùgbọ́n àrùn wọn wà tòtá bá ríru eléyìí náà ìwọ ọkọ náà má misuse chance torí pé àwọn obìnrin míì dá lódodo ọkọ wọn ni ọ̀dà àwọn obìnrin mi ò sì dá ọkọ wọn lọ́dà ṣùgbọ́n kóbìnrin ọlọ́mọ tọkùnrin bá ṣetán láti fẹ́ àwọn nọ́mbà tù kò sẹ́ni tó lè di lọ́nà tó bá ṣetán láti fẹ́ àwọn nọ́mbà tírì kò sẹ́ni tó lè di lọ́nà tó bá ṣetán láti fẹ́ àwọn nọ́mbà fọ́ kò sẹ́ni tó lè di lọ́nà àyàfi kọ́ mọ́ òróró fẹ́ àbí káwọn obìnrin obìnrin yẹn kọ́ mọ́ fífún bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torí rẹ̀ kóbìnrin ọlọ́mọ wọn ara rẹ̀ kí wọ́n máa ṣe dáadáa sọ́kọ wọn tí ẹni wípé kò bá fẹ́ àwọn méjì kó má fẹ́ tọ̀ rẹ̀ jù ọ́ kò bá fẹ́ àwọn mẹ́ta kó má sábò sísè ọ́ kò bá fẹ́ àwọn kẹrin kó má jàǹbá rẹ̀ lópin ìgbà tẹ́lẹ̀ ìbá ti wà kékuku sì wà ní wọ́n gbélé lórí kò sí ní náà wọ́n ní kọ́bọ̀ kí wọ́n á ní wàhálà ṣùgbọ́n wọ́n ní àti fẹ́ àwọn méjì òṣòro tó bí àṣẹ lérò àti fẹ́yàwó mẹ́ta kò ṣòro tó bá ń ṣe sọ yìí kọ́dà ẹlẹ́ẹ̀kẹrin kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n kò sọ́kùn ìtọ́fẹ́ fẹ́yàwó méjì fọláwọn ọkùnrin ńgá ní nǹkan ṣe àwọn ni ọ̀fẹ́ fẹ́yàwó méjì ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lẹ́yìn lẹ́fẹ́ fẹ́ wọ́n lẹ́yìn lẹ́fẹ́ fẹ́yàwó méjì méjì ẹ̀fẹ́ fẹ́yàwó mẹ́ta mẹ́ta ẹ̀fẹ́ fẹ́yàwó mẹ́rin mẹ́rin nítorí pé àwọn obìnrin dilẹ̀ àbí wọn dilẹ̀ wàláhi tàlá wọn dilẹ̀ àwọn obìnrin tí wọ́n kọ́ pọ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin ni ò ṣe tán torí ẹ̀ àwọn ọkùnrin náà kí ni máa jẹ́ kéèyàn ọmọ kò ṣe tán òun náà ni kéèyàn kọ́ gbájúmọ́sẹ̀ rẹ̀ kọ́ kọjúmọ́sẹ̀ rẹ̀ torí pé ẹni tí ò lówó lọ́wọ́ ìdámọ̀ràn kọ́ fẹ́ ọ méjì o kí ló ń fi máa sọ kọ́ fún ọ ọ̀pọ̀ olè bómi èso ẹnikẹ́ni àwọn ìyàwó wa ń wá kìsà wọn mọ abókì láàárọ̀ òkì lọ́sàn òkì lálẹ́ ní kíni so èèyàn gbọ́dọ̀ dé sòkòtò rẹ̀ kó le lópin ìgbà tá a bá ti pọ̀jú mẹsẹ̀ wa táǹsì ń bẹ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa Ọlọ́run ọbẹ òsì náà fún wa náà kí ni ó sì lọ́wọ́ mà pé gbogbo afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni àmánà ni Ọlọ́run ọbẹ òsì bí wa léèrè nípa rẹ̀ tó bá lè jọ gbẹ̀dà òkè torí àdìsá nàbẹ Muhammad sallallahu alaihi wasallam tóní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín olùdarajẹ gbogbo yín pátá lọ́lọ́run sì bi léèrè nípa tó fún dájẹ. wáyé o àwọn kò bá tàka ṣe zina ká tó fẹ́ àwọn kejì o àwọn kò bá tàka ṣe zina ká tó fẹ́ àwọn o àwọn kò bá tàka ṣe zina ká tó fẹ́ àwọn kẹrin àti fẹ́yàwó ṣòro dépò pàwọn àlọ́ máa bímọ lọ́nà ìsìnà ká di pa níyàwó kejì aba níyàwó kẹta aba níyàwó kẹrin ọ̀pọ̀lọpọ̀ tó níyàwó méjì zina ló ṣe tó fi fẹ́ kejì zina ló ṣe tó fi fẹ́ kẹta zina ló ṣe tó fi fẹ́ kẹrin pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ kọ́ máa ṣe mọ̀álẹ̀ fáwọn ọmọlẹ́kẹ́ o wọ́n kàn máa ra àwọn ọmọ mú ni má ti rí kójú ọmọ kan ti ń ṣe híóhíó kan wọ́n rà mú ni ẹ fẹ́ fọ́lẹ́kẹ́ o ẹ fẹ́ sọ Islam ló kọ́ tí èsì tiẹ̀ ẹ fẹ́ bá lànà nàbì Muhammad sallallahu alaihi wasallam tí wọn bá ti dára rẹ mọ kọmọ ta lòun kọmọ délé kí o dípò pé yọ sọ fún nǹkan ọmọ kankan o ẹ má gba islam ló kọjá o ẹni tí wọn bá fẹ́ yà o ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n gbà fẹ́ yà o ọlọ́run ó sì ṣe rọrùn ó ti pọ̀ lẹ́nu àwọn èèyàn nísìn pé àwọn afáànù àwọn afáànù tó ẹ sì máa yí pé ẹ̀wọ́ ẹyọ kan tó bàjẹ́ ó máa ń kó bá ẹgbẹ̀rún ẹ̀wà tí nǹkan sí ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹjẹ ara ti jọ ká dùn wájú ọlọ tọlọ wọn bí wá léèrè nípa tá a gbélé ayé sí zina ọ̀yẹ́ aláìmọ̀kan kábàáṣẹ̀ṣẹ̀ tí ìsọ̀wọ́ tó ń pera rẹ lẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn zina ọ̀yẹ́ ni tí kò kọ́ yẹn kí o kábàáṣẹ̀ṣẹ̀ tí ìsọ̀ tiwọ́ tó ń kọ́ yẹn ní kí o báwo ló ti ṣe wá jẹ́ tó yẹ lè kí náà láti mọ wá ṣe zina àbí bẹ́ẹ̀ láti wá sábà bí tá a fi ṣe zina ọlọ́run bá kó tún wá sí ọlọ́run kó tún àwùjọ wá sí ọlọ́run bá kó àwọn àlọ́ lórí kọjáki dáadọ́ tó wà láyé jókòó láàrin wa kó lé àìdá jìnnà sáwùjọ wa ó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa ṣe dáadáa tí ó sì ṣe rọrùn fún láti máa ṣe bẹ́ẹ̀ ó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa jìnnà sáìdá tí ó sì ṣe rọrùn fún wa láti jìnnà sí i kọ́nà ọba kójú kó dára fún wa láyé kó dára fún wa lágbèyàmù ó sì wá lọ́mọ àlùjẹ́nà subhanaka wa bihamdik ti níyàwó mẹ́rin ṣùgbọ́n tó ṣe pé àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti dàgbà wọ́n ti gbó ó sì wọ̀n láti láwọn mẹ́rin míì ṣé yóò kó àwọn mẹ́rin yìí sílẹ̀ àbí yóò kúkú kó wọn síbi kan yóò wá fi àwọn míì sún wọn mára rẹ̀ àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run ìyàwó tí ó jẹ́ ìyàwó lọ́dún èèyàn nígbà kan kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ nígbà tá a bá rí i pé àwọn obìnrin kan tó wà lọ́dọ̀ wa àwọn obìnrin yóò wù wá mọ́ afẹ́fẹ́ àwọn míì dàrọ́ wọn kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́run pé ká kọ̀ wọn sílẹ̀ ká fi àwọn míì dípò wọn eléyìí lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí pé وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا àtàkọ̀kọ̀bọ̀nàwò bọ̀tẹ́nàn wà ithman mubina ọlọ́run tẹ bá fẹ́ fi ìyàwó kan pààrọ̀ ìyàwó kan ẹ gbọ́dọ̀ gba kankan nínú tẹ́ ẹ ti fún ẹni tẹ́ ẹ fẹ́ kọ̀ọ̀lẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé ìyẹn lè jẹ́ pé ìyàwó kan lọ́nu ọwọ́ afẹ́fẹ́ ìyàwó nù kò sì wọ́n láti ní ìyàwó méjì lọ́dọ̀ àti táìmù sọ ó lè kọ́ eléyìí ẹ lẹ́kọ́ fẹ́ lómi dípò rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí àwọn ọ̀rọ̀ ti pé mẹ́rin wọn á lóbìnrin mi tó wù tó sì fẹ́ fẹ́ tí ọ̀fẹ́ kọ́ bọ́mù lọ lábẹ́ òfin ọlọ́run kò gbọ́dọ̀ mú lálẹ́ kọ́ ọmọ bá ṣe bàjẹ́ kàkà bẹ́ẹ̀ yọ kọ̀ọ̀kan lẹ́nu àwọn ìyàwó rẹ̀ tó ti ní tẹ́lẹ̀ yọ fẹ́ léyìí fìṣẹ́lẹ̀ kẹrin wàyí o èyí tí wọn bá wù láti kọ́ ọ lẹ̀ ni ọ kọ́ ọ lẹ̀ tó ní one two three pélé sìngbà tó fẹ́ fẹ́ lómi nọmba wán lọ kọ́ lẹ̀ tó bá tó fẹ́ fẹ́ lómi wà kọ́ nọmba tù tó bá tó fẹ́ fẹ́ lómi wà kọ́ rárá o ètò bá wù kọ́ lẹ̀ ìyẹn kọ́ lẹ̀ kélé ìjẹba ṣùgbọ́n káwá gbé ìyàwó ti pé mẹ́rin àtúnfẹ́fẹ́ mẹ́rin mi káwá shift àwọn mẹ́rin tàkọ́kọ́ sẹ́yìn ká kó àwọn sí apátímẹ́ǹtì tó wà lẹ́yìn káwá fẹ́ àwọn tuntun míì ká kó wọn síwájú. Si ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó kó ìyàwó mẹ́jọ sọ́dọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀daràn gidi lélẹ́yìn lábẹ́ òfin ọlọ onízì náà gbàsí ni tó ìyàwó ọ̀gbọ́dọ̀ ju mélòó lọ ọ̀gbọ́dọ̀ ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà lẹ́yìn náà kó wọn rántí pé báwọn mẹ́rin yẹn ṣe gbó òun náà ti gbó ọ̀dájú kó ti gbó ju wọn lọ nítorí pé nígbà tí wọ́n fẹ́ wọn jọ sí àná ṣàṣà wọn ni kò jù lọ so ọwọ́ sọ fún àwọn àti gbó òtún fẹ́ fẹ́ mẹ́rin mi ọdájú pé ńgbà tí ikú ọba fi dé àṣírí rẹ̀ padà tú níwájú àwọn mẹ́rin míì tó tún fẹ́ nìsí torí pé yóò débi pé òní lè bá wọn lò má bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. tọ́ wọ́n ní nígbà tí èèyàn bá ń wáyàwó àbí kò tiẹ̀ wáyàwó wọ́n á fi yé pé obìnrin kan wà tó ṣe pé abilékọ ni wọ́n ti kọ́ ọ́ lẹ̀ ń abẹ́nìkan lọ́mọ méjì ọ̀wọ́kọ̀ abẹ́nìkan pọ́ni ọkọ rẹ̀ ti kú ọ̀wọ́kọ̀ wọn làwọn èèyàn máa ń yẹra fún wọn wọn làwọn fẹ́ fẹ́ wọn kò sí dáhùn fẹ́ fẹ́ ẹni tí wọ́n ti kọ́ lẹ̀ sí kò sí dáhùn fẹ́ fi ẹni tọkọ fi sílẹ̀ sí kò sì sí dáhùn fẹ́ fi ẹni tí ń tilé ọkọ̀ kábọ̀ dáhùn fẹ́ fi sí wọn gbé gbogbo ẹ ti wáyé nù dánilẹ́kọ̀ọ́ wáyé tó a ti sọ ìdí tó fa bó ti ṣe jẹ́ pé ṣẹ̀rí àgàgà kò sì wá lójú kòkòrò ó jẹ́ pé ìyàwó dábàá fẹ́ kó jẹ́ ọmọge tí ò jẹ́ pé ẹnìkan ti fẹ́ tẹ́lẹ̀ ó ti kọ́ ọ́ tí ó sì jẹ́ ẹni tó yẹ pé ń gbọ́ máa bọ̀ láti ibì kan so ṣùgbọ́n tabarikun àǹfààní bẹnu káfẹ́rù wọn ọ̀dà káfẹ́ wọn kẹ́ bí àpèjúwe tá a mú wa ọ̀dà káfẹ́ wọn kọ́ wá ní dá láwùjọ ká pa gbogbo irú àwọn obìnrin yẹn náà ti pátápátá pé gbogbo ẹni tó bá ti kọ̀ sílẹ̀ ànífẹ́ gbogbo ẹni tó kọ̀rọ̀ bá ti kú ànífẹ́ torí tá a bá ṣe bẹ́ẹ̀ zina pọ̀ àbúrò sí pọ̀ láwùjọ torí ẹ̀ ara àwọn bàbá bàbá tí wọ́n lè fẹ́ ru wọn tí wọ́n lè ṣe sùúrù pẹ̀lú wọn tó náà jẹ́ pé onábùkátà obìnrin fẹ́ pé yọ̀mọ̀ bá dáná oúnjẹ onóòsì máa gbọ́ bùkátà rẹ̀ so irú eléyẹn ó sì alẹ́ rọ́dọ̀ tó náà ti pẹ́ lẹ̀ tó náà rí àbálẹ̀ ìfẹ́ kan ṣe lọ náà láti ọjọ́ ti pẹ́ so tó náà bá ríru àwọn ilé yẹn tó bá gán mọ́ wọn kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wọn ṣùgbọ́n obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ àti obìnrin tọkọ rẹ̀ kú àwọn ni kí wọ́n sánà tí wọ́n fi rí ilé ọkọ ń gbé tọ́lọ̀ fún wọn lọ́kọ torí pé njẹ́ experience fi hàn onígbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn bá tún rọ́kọ tán wọ́n máa sì lò wọ́n máa sì lò gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa nígbà tó bá rọ́kọ tán ni wọ́n máa sa ọkọ ti lọ́mọ tó hmm, ikú ẹ̀ tí o bá sí ti kú sòsẹ́yìn ọ̀pọ̀ ti kọ́ lọ bá ọkọ rẹ ti tẹ́lẹ̀ nù sáré gbogbo ọlọ́run wà burúkú tó lọ́mọ obìnrin tó bá wù wà ìmọ̀ tí wọ́n lọ sí institution kan ni ti train wọn ní so ẹ̀ rí i pé àwọn ọ̀wá yẹn wà repeated ètò eléyìí wí ẹlòmíì náà tún wí so ká pa àwọn tì ká lè bá gbé wọ́n ní tí bá ó sì gbàgbọ́ yẹ́sì Islam obìnrin wù ọ́ fẹ́ fẹ́ yà ó ṣùgbọ́n kò ní sẹ́lápá sáwùjọ lè ra lọ́wọ́ kó o bá gbé ilé àti owó tí o fi máa bọ́ yà ó rárá o kò sáwùjọ tí o máa ṣe bẹ́ẹ̀ so ìwọ náà kò dé ṣòkòtò rẹ kó le lẹ́yìn ọmọ ogún ọdún nígbà tó bá jẹ́ pé àmọ́ bá oúnjẹ tí ọmọ fi bọ́ yà ó ọmọ ogún ọdún á gbalẹ̀ fún kí ara fẹ́ ṣe fún bàbá forty kí la fẹ́ ṣe fún bàbá sixty nígbà tó ọmọ ogún ọdún tó rí pé bá kọ́kọ́ sáré dáa bó ṣe kọjá ni ọmọ bá wọn gbé ń jàǹkara tí ọmọ bá wọn gbẹrù lọ síbi ọkọ̀ yọ ọmọ ọdún wọn pàbí òní pa wọn wọn pa wọn torí pé nǹkan tí ń kú kálukú ni kó wọn jókòó lọ́fíìsì kátẹ́gùn ọmọ fẹ́ sùn lórí kó wọn máa kówó fóun àwọn ẹgbẹ́ ìgbà ni ọ̀sẹ̀ tó fẹ́ sí tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ jìyà àwọn ẹni tí wọn máa wọ́n ẹsẹ̀ yẹn ebi ó dá làwọn náà wá kó ọmọ bá máa wá gbà kó sáwọn rẹ̀ ní ọ̀nà kó nà wà yóò sáwọn kó kó lọ sí lumi tọrọ lọrùn kò síbi tọ́nà tó ní tu láti kò gbé kọ wàhálà lásán tí ò ní tún ọjọ́ báyìí. wọ́n ní ó wù ú láti fẹ́yàwó ó sì wù ú láti pé káwọn ṣe àkùt ọ̀rọ̀ wọn ti yéra wọn pẹ̀lú obìnrin ṣùgbọ́n kò nílé tí ó fi sí tí wọ́n ti máa bára wọn lò kò tí ì ṣe tán tí ó fẹ́yàwó torí lábẹ́ òfin ọlọ́run tí ò bá ti sílé kò síyàwó. Si àwọn ẹ̀rọ ni wọ́n sọ pé ilé kíkọ́ kò sínú kọ̀ǹdíṣà ìyàwó kò sẹ́ni tó ní kọ́ kọ́lé àlọ́ òní ilé tó ọmọ gbé èsì dandan kọ́ kọ́lé kára rẹ ọ̀gbálẹ̀ ọ̀bàjẹ́ aláta ló lè gbà ẹ̀ ọba nǹkan lọ́sẹ̀ ló lè gbà ẹ̀ tó bẹ́ẹ̀ ló ló lè gbà ètò bá ká ọgbà pé títì ló ti àwọn wọn wọn pé kíni kò sí àbílẹ̀ bàbá rẹ ara tẹ́lẹ̀ ìjẹbù ẹni tí ó bá ti lágbára bí tí ó fìyàwó sí kí wọn máa gbé kò tí ì ṣe tàǹtí ọfẹ yàwó tẹ́lẹ̀ ìjẹbù ti jẹ ẹwà ni àbóyá àbóyá ló máa lẹbi oṣù àpọ kéésì pé kí wọn pọ̀ pọ̀ tí ó wá jẹ kó gbogbo ọ̀nà náà láti máa wá fún ọ̀pọ̀ ẹni tó bẹ̀rẹ̀ ń wù bá tí o sì ní bí ó sì gbalé tí wọn máa gbé kọ́ máa gbà kọ́ máa ṣe ṣùyà ọ̀ṣùyà ọ̀pọ̀ yé wa kókó lọ sí bòmí kò sí ẹkọ yìí ṣètò láti ní kéńgbé bẹ ẹ dáhùn bá aha pé kíni kílẹ̀ mú bẹ̀ gan ẹlòmíì ò rí kankan mú bẹ̀ jù yà lọ sákòlélá kò tún ní fẹ́yàwó torí èkó sọ kókó lọ sí bòmí inṣàlá ilẹ̀ pọ̀ àyè pọ̀ tẹ́ pé ìrọ̀rùn ló gbé bẹ̀ bí idinillah eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọn là ń ṣe sọlẹt àwọn asin sáàlì sí alihamudulilá bẹ́ẹ̀ ẹ sọ pé alihamudulilá kò sì bá sọlẹt yìí jẹ ṣùgbọ́n nìkan kan gbọdọ̀ sọ pé alihamudulilá ẹ dọ́wọ́ sọ pé alihamudulilá sọlẹt tiẹ̀ bàjẹ́ torí ká yàrhamu ká ọ̀rọ̀ àwọn èèyàn yàrhamu kọ́mù ọ̀rọ̀ àwọn èèyàn yàrhamu kùnà ọ̀rọ̀ àwọn èèyàn yàrhamu kùnà ọ̀rọ̀ àwọn èèyàn so conversation conversation conversation ti wọnú ọ̀rọ̀ yẹn sọláàtù bàjẹ́ àmọ́ alhamdulillah kò sí ní tó ṣe sọláàtù àwọn tẹ̀yìn bá sọ pé yarhamuhullah yarhamuhullah kò sí ní tó ṣe sọláàtù tẹ̀lé sọ pé yarhamu ka ka ka ìwọ yìí tẹ̀lé yarhamuhu ọlọ́wọ́ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á gbé yarhamunillah ọlọ́wọ́ kẹ́mi sọláàtì yóò tún bàjẹ́ ọlọ́wọ́ kẹ́ yarhamukallah sọláàtì sẹ́kìnì ọ̀bàjẹ́ lẹ́yìn ìjọba. wọ́n ní ọkọ bẹ́ẹ̀ fẹ́ yàwó kejì ìyàwó wa ni kò lè ṣe ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí fa wàhálà títí ìyàwó fi sí ọkọ léṣe bọ́yọ̀ ọkọ rẹ̀ bọ́yọ̀ apá rẹ̀ dá bọ́yọ̀ ẹsẹ̀ rẹ̀ rọ́. lórí àfẹ́yàwó àfẹ́yàwó kí ni so ìpè tí ìyàwó tó wà àkọ́kọ́ náà kò síbi tí Islam sọ kókó gba yọ̀ǹda lọ́dọ̀ ìyàwó tó wà lọ́wọ́ tẹ́lẹ̀ náà tí wọ́n fẹ́ kọ́ pé ńgbà tí wọ́n ní ọ̀gọ̀ so ẹ̀ bá fẹ́ mi ó ti sè é ó ti jiná àbí òye wa wọ́n gbogbo wa ma ṣẹ̀ṣẹ̀ tán rẹ níjẹ aslan ibi tó bá ti wá mọ́ra náà ló ti ṣera rẹ bẹ́ẹ̀ ni ẹlòmíì kọ̀ jọjọmọ tó bá ti délé jọjọmọ kọ́ wọn fẹ́fẹ́ àwọn jọjọmọ kọ́ wọn fẹ́fẹ́ ok ìyàwó náà ní kàkún wọ́n bẹ̀rẹ̀ sí kàkún wọ́n bẹ̀rẹ̀ sí kàkún àwọn ọmọ rẹ wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ kúrọ̀ sí lórí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́sọ́kọ́ rẹ tọ́ntọ́n bẹ́ẹ̀ tọ́ yẹ ní pé tó o bá níyàwó fẹ́ wọn ló níyàwó fẹ́ o kì í sí ìyàwó ló fẹ́ fẹ́ yàwó ìwọ tó fẹ́ fẹ́ yàwó nìkan màánú pàtó bá sì fẹ́ ìyàwó rẹ̀ ó ti ó ti so yìí ó ti wọ́n ti bá yín so yìí gbogbo nǹkan ti ṣe ìyàwó kan bọ̀ nígbẹ́ lọ́la lọ́la ó gbàlejò kò sí wàhálà ó sì ti tún àpáńtẹ́ǹtì tiẹ̀ ṣe tó ìyàwó rẹ̀ ni ẹ máa kíra yín ẹ máa ṣe dáadáa síra yín. wọ́n lórí kíkọ́ fúlàdà ti mọ̀ pé kọ̀dá ọ̀kan nínú àwọn ọkọ àbí àwọn afẹ́ràn orin kan àbáwọn méjèèjì sọ̀tọ̀pọ̀tọ̀ torí pé káàrin ọkọ àti ìyàwó lè dán kò lè sọ tọ́lọ̀ sí ilé ìwọ̀dẹ̀tọ̀ orin gbogbo orin tó máa ń kótó bá ti ní musical instrument nínú haram sokoto so nítorí de eléyìí báyìí lẹ́yìn náà kí lè fẹ́ forin sí orin kíni títí bẹ́ẹ̀ láàrin yóò ju orin lọ kò ní dá forin náà so nítorí de eléyìí báyìí ẹ ti fẹ́ sọ orin kí lè fẹ́ forin sí lẹ́yìn náà ẹ̀yin lẹ́yìn yóò kó yọ parí ẹ̀yin lẹ́ gbọ́ tẹ́ ẹ̀ bá ti gbọ́ ọmọ gbogbo àwọn ọmọ olórin yẹn wọ́n parẹ́ àbí wọ́n ní parẹ́ wàláhì tàlá wọ́n parẹ́ tí bẹ́ẹ̀ ṣe ka orin kún ẹ̀ ka ọ̀rọ̀ islam kún tó bá gbó lórin ló fẹ́ wá bí ṣé gbogbo títì yọ bá yẹn láwọn olórin tó gbé sọkúsọ wọn fẹ́ sọ fáwọn yẹn tí wọ́n fi wọn náà rọrùn wọn fẹ́ kọ́ wọn sàmọ́tà wọn fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́run wọn wọn kọ́tà ti tó sáfù kan náà tí ó tò nínú ẹgbẹ̀rún sáfù tí ó tò níwájú olórin tó fẹ́ sọ̀sọ́kùsọ̀ tọ́fẹ́ wíwìkúwì tọ́fẹ́ kọ́ àwọn ọmọ òfò síwájú tí ọmọ jó wò tontori délé ẹjẹ awo ìhàtà kọsẹsìn wa ẹwọ bá ṣe múlẹ ayé tí ó já sórí ibú ẹwọ bá ṣe mẹsìn wa tontori délé orin òfò báwo gbogbo ẹjọ bá nílé kọ yanjú ẹ lónìí kó tó di lọ́la bíkọ́sì ọmọ ọgbà tí kò mọ̀ ọ lọ kí ló fẹ́ sọ fọlọ àwọn ọlọmọ gbọ́ but i'm trying to do and uh, ah, and kí ni gbọ́ nìyẹn de délé wàláhì àwọn èèyàn o òjò parẹ́ táwọn èèyàn bá ti dẹ̀yìn lẹ́yìn rẹ̀ wàláhì ó parẹ́ sọgbà bóòlù sì fẹ́ parẹ́ torí pé mizmar shaitan fèrè shaitan sẹsẹ pé àwọn ọmọlẹ́yìn shaitan náà kọ́ àwọn náà wọ́n wà continuous ni bọ́tà tèmi àti wọn báwo làwọn ṣe jàjàbọ́ ńlọ́jà ńlọ́jà tálẹ́ni tí wọ́n àwọn nǹkan sórí nu wa àìmọye nu wa ni ọmọ fati àkàmì bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́. wàláhì tó máa ń kọjá lọ láti tó máa gbé rẹ́kọ̀dù kan sí tó sí nígbà tó bá fi débi tó lọ wá ti mú nǹkan kan lọ́nà rẹ̀ èèyàn mélòó náà ń fati alẹ́ kí fọ́dún kan tí ò yé tí wọ́n ti dárí lọ́ngàlóbì so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ ká mójú tẹ̀sìn wa nǹkan wa nu gbogbo ẹni rubbish ẹ apáti ìmọ̀ ń dùn mọ́yàn láṣẹ kẹfì ìdálẹ́

àwọn ẹni tí ń fẹ́ káwọn yóò sórí ibú rọrùn wọ́n tún gbé mi sí wọn lẹ́nu wọ́n wá jẹ́ pé táwọn wọ̀nyẹn bá ti ń sọlẹ̀ fi ń dásà níta bá ti ń sọlẹ̀ kàkún ó sì ta púpọ̀ lẹ́kọ̀ọ́ yìí kọjá gbogbo òlu ọ̀rọ̀ lọ mọ ní torin fi se wọn lẹ́kọ̀ọ́ yìí wàláhi tàláhi àti bí wọ́n ta fún gbogbo nàìjíríà gbogbo ẹni tó ti kùtà wọn wàlà hawla wàlà quwwata illa billah bóyá nǹkan kan wọ́n fẹ́ rí yẹn mú ẹ ronú débẹ̀ kẹ́ ẹ mú kú o ẹ jẹ́ kẹ́sìn ọgbà yìí nǹkan yẹn because tẹ́sìn bá gbà yìí rẹ̀ wàláhì lọ́síwájú ńlá ni ẹjẹ́ ajẹ́ bíbàjẹ́ ṣe ń tàka láti bí sí gbogbo nàìjíríà ẹjẹ́ kẹsẹ̀ ń tàka láti bí sí gbogbo nàìjíríà ọlọ́run sì ṣe rọrùn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní èèyàn báyàn látàrí àṣìṣe àwọn fámìlì ẹni tó wá pa ni yọ sanwó ẹ̀mí òun ò sì lówó náà ẹni tó bá ti pààyàn tó bá sì ṣe òun kọ ni Islam sọ pé yọ sanwó ẹ̀mí àwọn ìdílé rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn àbátan rẹ̀ àwọn àyíká rẹ̀ àwọn jẹjọ́ gbogbo àwọn eléyàn ni ọsa díyà yẹn òun ní sọ torí máa pààyàn lọ òun ṣe òun ṣe kàfàrà kàfàrà yẹn ní nínú kọ́ bọ́ okùn lọ́rùn ẹrú kọ́ sọ́dọ̀mà àbí kó soso yá mu oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé eléyẹn ni ó jẹ ìpẹ̀sẹ̀ rẹ fún ṣùgbọ́n díyà owó ẹ̀mí ta ni ó san àwọn tá a wí yẹn ni ó san ẹni tí máa dá owó ẹ̀mí san fúnra ara rẹ̀ ó lè tó bá mọ̀ ọmọ pààyà ọmọ ọmọ pààyà pípa ni wọ́n pọ̀ náà àmọ́ fámìlì ẹni tó pa sọ pé àwọn ọ̀fẹ́ pa san kó ọ̀sán owó ẹ̀mí ni tó bá bẹ́ẹ̀ yẹn òní ọ̀wọ́ asanwó ẹ̀mí yẹn lápò ara rẹ̀ nobody will help him. ìyẹn tẹni tó ṣe kíni tó máa ma pààyàn àmì ẹni tó bá sì ṣe pààyàn rárá o báwo wá ló ṣe fà sì ṣe pààyàn. gbígbá gbé nísìnyí ó ń ṣọdẹ wọ́n á rí tí ìgalà kan ti ń lọ níwájú ó bá dáná fún gàlà ó sì dáná fún gàlà wọn ó rò ó rò báwo ṣé gàlà wọn sọ̀rọ̀ lọ́ba àgbẹ̀ àsìkò tó ṣùtì sí yẹn àsẹ́nìkan náà ń bẹ tí ń lé gàlà bọ̀ ìgàlà lọ ọkọ lọ́wọ́ ọ̀tá ọ̀tá dà láàrin yẹn tọ́ ẹ dákun ẹ̀yin jẹ́mọ́ ìgàlà mo fẹ́ pa wàláyé tọ́lá ìgàlà mo rí wájú mi ọ̀dà kàlás wọlọ pẹ̀lẹ́ yìí ní amọ́sà ọ̀fà ṣẹṣẹ pa bákan náà ẹ fẹ́ báyà wò ẹ wá fi kíni gbà lórí má gbọ́rọ̀ ṣé báwo máa báyà wò gbọ́gọ́rọ̀ lọ́ba zùzùrù ọmọ dìde mọ̀ ń bọ́ sẹ́rẹ́ yìí ó ọmọ bá lọ èyàn ti pààyàn náà ọ̀rọ̀ rẹ́kọ̀dù so wọ́n wá pé kíní yìí kì í pààyàn ó ṣe déédéé básìkò rẹ̀ ti tó ni wọ́n lọ pa kí ló dé tí wọ́ tí wọ́ tí wọ́ fi lò tọ́ ọ bá fi lò yóò àmọ́ kí ló dé tí wọ́ fi lò bẹ́ẹ̀ náà ni kọ̀ọ̀kan lọ́ọ̀yà mú pé má bọ́rọ̀ jàre lọ́ba kú ọ̀pá ẹ̀ náà torí rẹ̀ ẹja sọ́ra tọ́wọ́ ní ti tọ́wọ́ tọ́wọ́ mọ bẹ́rù ẹja lura wa tọ́wọ́ bá lọ fọ́ kẹ́yìn tó lu ọ̀pá yẹn nú. ọjà bó ti ṣe jẹ torí ẹni tó bá ṣe é sì pààyàn kẹsàn ni ọ̀sán di ìyà tani ọ̀sán àwọn ará ilé rẹ̀ mọ̀lẹ́bí ìbátan ìyèkan àtàwọn tó ń jọ ń ṣe iṣẹ́. wọ́n lóbìnrin kan wà tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbẹ́sìn yìí ó ti ṣe ìbàjẹ́ ó ṣe ìbàjẹ́ jágéètì ọwọ́ àwò ní ìsìn láti tó lẹ́sìn àzẹ́wọ̀n pé contradiction ti wọ bẹ́ẹ̀ nísì òun á fẹ́ lọ́kọ tó lẹ́sìn ọkọ tó wá lẹ́sìn wá ń bi léèrè pé ṣé ó ṣe ìbàjẹ́ rí tọ́wọ́ bọ́lé lọ́wọ́ ni irú béèrè wò nìyẹn se ìbéèrè yẹn wà reasonable àbí wà reasonable ọwà reasonable gidi ṣe ẹ̀yin ò béèrè kẹtù kẹyà wọ ibà ní àwùjọ tí bàjẹ́ ti pọ̀ bàjẹ́ ẹ̀ béèrè pé kí ni kí wọ́n lọ gbégbé gbogbo wọ́n béèrè.